ẹ káàárọ̀ o ẹ káàsán o ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé ọ̀hún níbikíbi tí bá ti ń gbọ́ mi bíá Brazil ni o Cuba ni o Ecuador ni o ibikíbi tí ọmọ Yorùbá bá wà àwa ni mo tún wọn fẹ́ bá sọ̀rọ̀ lọ́sàn-án yìí o ṣùgbọ́n kì í ṣe gbogbo wa tí ò bá jẹ́ pé àwọn segment kan tí Ọlọ́run tún tó tún sì mí lọ́kàn pé kí n bá sọ̀rọ̀ àwọn èèyàn wa tí mo fẹ́ bá sọ̀rọ̀ lénìí òun làwọn olówó wa hmm. àwọn billionaires billionaires tó ń jẹ́ ọmọ Yorùbá ó kan mí lóminú pé láti bí ọdún méjì sí mẹ́ta ní orílẹ̀-èdè Nàìjíríà a crazy contraption called Nigeria, a multiple conglomerate contraption consisting of so many extractions. Tọ́n sọ̀rọ̀ iwájú pọ̀ mọ́ ti pàkọ́. Tí ẹ̀yin olówó wa, ẹ̀yin mílíọ̀nìà, ẹ̀yin tá mọ̀, tẹ́yìn náà dẹ̀ mọ̀ pé Ọlọ́run gbà fún yín. Èyí tó jíjí o, èyí tó ní bísínẹ́sì ní business o torí ìsàlẹ̀ ọ̀rọ̀ yín náà ó lẹ́gbin kì í ṣe gbogbo yín náà lọ́lọ́run fún èyí tó jíjí èyí tó yíwèé yíwèé èyí tó yáwó ló ń báǹkì tí ò dá padà tó fi jẹ báǹkì rú Dr. Saraki ó jẹ sínétọ̀ ó jẹ gọ́vnà kò sí nǹkan kan tó rí ṣe nílẹ̀ Kwara òun jẹ ayé àwọn àwọn èèyàn mọ́ tiẹ̀ bọ̀tà ayé àwọn ọmọ ọmọ ẹ̀ lọ́rùn ló ń jẹ because ẹ̀san máa ké kò sẹ̀ sí àṣegbé àṣepamọ́ ló wà. Dr. Michael Denuga Ọ̀tẹ́dọ́lá Fájẹ́mirókùn Madam Alákìjà ẹ̀yin bilọ́níà abiyamọ abiyamọ nìyín ṣùgbọ́n lẹ́nu ìgbà tí ọdún méjì mẹ́ta yìí wà mi ì lè pè yín lábiyamọ mọ́ o ẹ ti di abiyagba níbi tí ẹ lówó dé ó yẹ kẹ́ ti lahùn sókè kẹ́ ẹ pé àwọn ọkùnrin bó tẹ̀ jẹ́ pé yín lẹ máa jẹ́ ẹ fún ṣe tán kírísítẹ̀nì dẹ̀ ní ẹ̀rí iṣẹ́ níbi tí rabata tí Deborah Lapidot ti ṣe ní Israel òun ló ń lídìí àwọn commander of commandant òun ló lídìí baraki lọ sí ogun Kenani tó fi dáwọ́ ìjà dúró pẹ̀lú wọn obìnrin ni o àgbọ́pọ̀ ní mílíọ̀nù ṣùgbọ́n ní mí ọlọ́run ó ní bẹ̀rù ọlọ́run ṣẹ́yìn ò ní bẹ̀rù ọlọ́run ni àbí ẹ̀ tí ẹ̀ kàn mọ̀ pé ẹ̀jẹ̀ tó wà lọ́rùn yín ló wà lọ́rùn tálíkà àbí ẹ̀ mọ̀ pé nítorí tiyín ni ọlọ́run ṣe dá tálíkà pé ẹ̀ ṣàánú tálíkà kẹ́ máa ṣàánú tálíkà bí àwọn ṣe ń ṣàánú yín madam alákìjà kì í ṣe pé wọ́n bí yín sínú mílíọ̀nù náà ṣe bá a ka ìsìn yín díẹ̀ náà ẹ̀yin náà lẹ́fẹ̀ẹ́ náà ara yín sọ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe simstress from from simstress yẹn náà lẹ kówó jọ tẹ́fi di multi billionaire the richest woman all over the world or in Africa. wọ́n kọ́ block lé gbogbo yín lọ́wọ́ ẹ wá rò pé tọ́ yín ni ọlọ́run gbà fún yín ni àṣírí yín ló bò ọlọ́run dẹ̀ ló bò torí pé kí ni àìmọye àwọn tó ní tálẹ́ǹtì jù yín lọ tán lọ́gbọ́n jù yín lọ ṣùgbọ́n tí wọn ò rí orí ọ̀fẹ́ yìí gbà ẹ̀yin wá rí orí ọ̀fẹ́ yìí ẹ wá ń tẹ báṣubàṣu torí pé ọlọ́run gbé ọlá lé yín lọ́wọ́ ìgbà òkè ń lọ bí òréré o táàrọ̀ bá sàn yín ẹ wo ọjọ́ alẹ́ yín báwo lè ṣe fẹ́ kọjọ́ alẹ́ yín rí ẹ kàn fẹ́ kọ́ mílíọ̀nù dalẹ̀ because mo fẹ́ sọ fún yín alákìjà mákọ́lì sàràkí <laughs> tinubu bàbá ṣètìmà má jẹ́ kó dùn mí kúkú dòsùnmú elias onílẹ̀gbálẹ̀ kò sọ́kọ́ adédayọ̀ akínrùtàn michael adéòjò afọlábí adéọlá ọba òtúndẹ̀kọ̀ èyí tí jẹ́ first bank run gbogbo ohun tó ṣẹlẹ̀ ní first bank wà náà tó sorí ẹ̀ kodò bí sàràkí ṣe ń sorí society general kodò doctor tí ò kó one hospital tí ò ní one single hospital kó tiẹ̀ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn kò kọ́ wọ́n lù tìlú ni ẹ̀dẹ̀ rò pé inú ọlọ́run dùn sí yín fọláwíyọ alágbára ni yín olówó ni yín o ọlọ́lá ni yín o ààrí yín kẹ́ sọ̀rọ̀ wọ́n ti pa gbogbo àwọn ọmọ yorùbá tán ẹ ti gbé wa lé fúlàní lọ́wọ́ ẹ ẹ̀dẹ̀ sọ nǹkan kan ẹ̀dá kẹ́tì ẹ̀ kóra yín jọ kẹ́ má ju hundred lọ kẹ́ wọlé tọ̀ bàbá Babangida àbí ta ni ó wà mí torí Babangida náà wà mbẹ kẹ́ wọlé tọ̀ Buhari kẹ́ lọ sunkún sí lọ́rùn pé èyí tó panú àwọn ìbátan yín ó tó ṣé nítorí pé wọn ò pa ọmọ yín wọn ò réèpù àwọn ọmọ yín wọn ò jí ìyàwó yín gbé kọ́nìkẹ́ wá san hundred million of course ẹ̀ san torí pé owó yẹn wà ń bẹ̀ ṣùgbọ́n ṣé bí ọlọ́run ṣe ní kẹ́ ṣayé nìyẹn ọlọ́run fún yín ní owó kẹfì tún ayé àwọn èèyàn ṣe kì í ṣe nítorí fámìlì yín nìkan àwọn to lówó ní Amẹ́ríkà ní London wọ́n ń ṣe nǹkan níbi tí rabata àwọn Carnegie àwọn Kennedy àwọn Rockefeller ń tán ṣe in the last fifty sixty years ó sì wà ń bẹ̀ èyí ṣe wọn ṣàfẹ́ máa jayé ṣàkẹ́ máa ra pléènì kẹ́ máa ra pléènì kẹ́ máa fi millions upon millions ṣèyàwó fọmọ yín àwọn ìyàwó tí ò ní láàsì tó bá láàsì gan kò sádùn bẹ́ẹ̀ torí pé kí ni ẹ ti fi ayé yín ẹ fẹ́ fi bà ọ̀run yín jẹ́ ẹ rò pé ẹ̀yin nìkan lọ́lọ́run ṣe ayé fún ẹ wá ná owó yìí ẹ fi ń lá àwọn ọmọ tálákà àwọn ọmọ tálákà tẹ́ pé wọ́n ní tí ọlọ́run pàápàá tó gbé ògo lé wọn lórí ṣùgbọ́n torí pé wọn ò rí àánú lọ́wọ́ ọrú yín wọn ò rí àánú gbà wọ́n ń wèsì destiny wọ́n ń wèsì inú yín dẹ̀ ń dùn torí pé ẹ jẹ́ olówó olówó yín àlùbáríkà àṣírí yín lọ́bọ̀ ẹ lè di ọlọ́run o àyípadà wà fún tálákà á di olówó ṣùgbọ́n lówó yín ò lè di ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ lè bá ìbọn ọlọ́run láti wo ìjọba ọlọ́run torí ìtẹ́ ń ṣe yìí kò dàbẹ́ ní pé nífẹ̀ẹ́ ọmọlàkejì yín ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀rù ọlọ́run ọ̀tẹ́dọ́lá ìwọ ní Tinubu ní great friend rẹ ṣé o mọ character trait sí Tinubu ni ẹ̀jẹ̀ tó wà lọ́rùn Tinubu ẹ̀gbọ́n tèmi gan ní Lẹ́kí Tinubu lọ́wọ́ sínú ikú ẹ̀ o torí wọ́n ló fẹ́ gba ìbẹ̀jù fún ló fẹ́ gbà fún Dangote ẹ̀gbọ́n tèmi ìwọ ló pè jáde láàárọ̀ October twelve yẹ two thousand and fifteen tí wọ́n fi pa ẹ̀jẹ̀ wà lọ́rùn ẹ o bọ́lọ́hún ò tiẹ̀ bí gbogbo ẹ̀ á bi ti ẹ̀gbọ́n mi lọ́wọ́ ẹ̀ nítorí àwọn èèyàn tó so mọ́ lọ́rùn tó ń bọ́ tó ń tọ́jú ó wà ń bẹ̀. Mr Okoya Thomas olówó niyín ọlọ́lá niyín kí lẹ̀ ń ṣe fún àwọn tálíkà ǹjẹ́ lanu kẹ́ sọ̀rọ̀ kẹ́ ní wọ́n ṣe ń pa àwọn ọmọ Yorùbá yìí kò tẹ́yìn lọ́rùn torí pé kò tí ì kàn yín kò kan lé yín kò kan bí yín kò kan àwọn ọmọ yín kò kan ìyàwó yín ẹni kò máa pa wá lọ ẹ dẹ̀ fẹ́ dọ̀rùn lọ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ ṣe gbélé ayé bẹ́ẹ̀ ṣe ṣẹlé ayé ẹ̀ ń tẹ báṣubàtù ẹ̀ ń jẹ́ níjẹkújẹ ẹ fi ń pọ́n wọn lójú ẹ fi ń pọ́n wọn lójú nítorí pé ẹ rò pé ẹ̀jẹ̀ funfun ló wà lọ́rùn tiyín dúdú ló wà lọ́rùn tiwa ẹ̀jẹ̀ pupa yìí kan náà ni àdẹ̀sí wò ó nínú bíbélì majority of you tẹ jẹ́ christian nínú bíbélì tẹ ń filé ayé kó ọ̀rọ̀ jọ ọlọ́run sọ nínú bíbélì náà ó ní ẹ wo aṣèrè tó filé ayé kó ọ̀rọ̀ jọ tí o kò mẹ́ni tí o máa jẹ́ yes ẹ fẹ́ fowó lẹ̀ fáwọn ọmọ great grandchildren yín to the fourth generation ọlọ́run náà dẹ̀ tún sọ̀rọ̀ nínú ìwé mímọ́ ó ní òun yóò bẹ́ ẹ̀ṣẹ̀ bàbá wò láti ìran kínní títí dé ìran kẹta sí ìran kẹrin nínú àwọn tó kórìíra mi ẹ kórìíra ọlọ́run tí ẹ bá kórìíra ọlọ́run ẹ láìkí àwọn èèyàn tó dá torí ọlọ́run ló dá tálákà bọ́lọ́run ṣe dá yín ẹ̀mí tó dẹ̀ fi sí yín lọ́kàn ló fi sí àwọn tálákà náà lọ́kàn ṣùgbọ́n ẹ láàánú lójú ẹ dẹ̀ níbẹ̀rù ọlọ́run lóòótọ́ mo kéré sí a lot of you o èmi náà lọ pé seventy ọdún mẹ́ta sísìn máa pé seventy ṣùgbọ́n ìyẹn ò ní kí ta orí òótọ́ ká má sọ tọmọ ìyá méjì bá wọlé tán bá bára wọn sọ̀rọ̀ tán bá rẹ́rìn wọ́n ti purọ́ fúnra wọn kò sí ọkàn tí mo fẹ́ pa fún yín ìkànnì yín kẹ́ni má ní ajẹkẹ́ni má yòó ni yín ìkànnì yín onísẹ́mọ́ onírù oníkòyí ọkọ yẹli dancer in the last one month ẹ kó mọ ẹ kó grandchildren ẹ ṣe ìyàwó ǹjẹ́ ìrántí pé àwọn ọmọ Yorùbá tó wà ní orílẹ̀ eh, eh, èkó níbikíbi tí wọ́n wà wọn ò róúnjẹ jẹ ẹ̀ ń fi millions ṣèyàwó ẹ̀ fi ń kó mọ́ ṣùgbọ́n ẹ̀ rántí pé ìtorí tálíkà lọ́lọ́run ṣe fún yín ní owó yìí tẹ́ ẹ bá mọ̀ pé kẹ́ fi ṣe àánú kẹ́ fi ṣe kẹ́ lè máa rí ìyọ́nú ọlọ́run kẹ́yìn gan kówó yẹn tún máa multiply ṣùgbọ́n ẹ fẹ́ fi sínú family yìí kó máa robust níbẹ̀ Abacha oko thirty seven billion ní lọ́sọ̀rùn Abiola tó tiẹ̀ wà yànfùyànfùn tó wà altruistic philanthropist kò mà kọ́kọ́ kan lọ sọ́run ẹ̀yin náà mà ní kó ti yín lọ sọ́run tẹ bá dẹ̀ lọ́mọ lẹ́fẹ́ kó lẹ̀ fún àwọn ọmọ yín máa bá mo gbàdúrà àwọn náà nìkan ṣe léde yìí àdúrà mi nìyẹn nítorí ijọ́ kìíní àná tó ń ní ṣàgàrí fẹ́ jẹ ọ́ ẹ ó fẹ́ jẹ president èèyàn mọ́kàndínlógún náà kó lọ sí Senegal tán lọ rè mọ́lẹ̀ nítorí Ṣàgàrí fẹ́ jẹ́ kínní ṣe rí bí Ọlọ́run ṣe bó ṣe dájọ́ ìjọ kan ló pa ọmọ márùn mọ́ lọ́wọ́ tẹ bá ṣe tẹ bá ṣe dáadáa ẹ bọ́ lọ́run lẹ́sẹ̀ gbèjì màmá mi ló máa ń sọ fún mi pé ọmọ òun mi kò sí ẹni tó gbọn àlùbọ́sà tó fi kó ẹ̀fọ́ gbogbo ohun tí gbogbo wa bá gbìn la máa ká ẹ ṣe dáadáa o ẹ̀yin olówó Nàìjíríà tẹ jẹ́ ọmọ Yorùbá tẹ bá jẹ́ ọmọ Yorùbá òdìdí ọmọ Odùduwà ẹ̀yin òríṣẹ́ tibitibi tí Awólọ́wọ̀ ṣe ni Awólọ́wọ̀ lè pè ní bilọ́níà tó bá tiẹ̀ jẹ́ lówó kò ń ṣe owó làwọ́lọ́wọ̀ ni ó níyì ni ó lẹ́yẹ ó lọ́pọlọ ẹ̀yin lọ́pọlọ.